fún ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn orúkọ mi ni ìránṣẹ́ ọlọ́run adéwọlé ẹ̀rí olúwa ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ èyí èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ti iṣẹ́ ìránṣẹ́ ti BMA Global Missions ti nàìjíríà èyí tó fìdí kalẹ̀ sí ìlú ìbàdàn nípa oore ọ̀fẹ́ ọlọ́run mo fẹ́ kí wa lọ́mọdé àti lágbà níbikíbi tí a ti ń gbọ́ mi ní orúkọ jésù kristi káàbọ̀ sí àkókò ọ̀rọ̀ ìyè yìí lónìí nípa oore ọ̀fẹ́ Ọlọ́run a ó máa kíyèsí àwọn ẹranko nínú Bíbélì a ó sì máa wo ẹ̀kọ́ tí Ọlọ́run fẹ́ kí a kọ́ èyí tí jẹ́ pé yóò lè ṣe ìgbé ayé wa ní àǹfààní tí yóò lè ṣe wa níyè láti mọ ìfẹ́ Ọlọ́run fún ayé wa àti láti lè gbé ìgbé ayé èyí tí yóò fi ògo tí yóò wu Ọlọ́run yìí tí ó sì fi ògo fún orúkọ wọn ǹjẹ́ kí a tó tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí ẹ jọ̀wọ́ jẹ́ ká tẹríba fún àdúrà ọlọ́run ipá àtagbára àjíǹde àti ìyàwó gbé yín ga torí wípé ẹ̀yin ni ọlọ́run a dúpẹ́ fún àánú àtòrí ọ̀fẹ́ èyí tẹ́ fi kà wáyé láti lè rí ìbẹ̀rẹ̀ oṣù kẹfà àti pàápàá ibi tí ẹ mú wa dé nínú ọdún tuntun yìí a gbàdúrà wípé bí a ti ṣe ń lọ sínú ọ̀rọ̀ yín ẹ fi òye ọ̀rọ̀ yín fi yé wa àti wípé ní ìparí iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ yìí kí orúkọ yín kó di àyìn lógo ní orúkọ Jésù Kristi ni mo gba àdúrà àmín bí mo ṣe sọ fún wa ṣáájú lẹ́ẹ̀kan wípé a ó máa lo àkókò wa ní àwọn ní àkókò yìí láti kíyèsí àwọn ẹranko tí a dárúkọ nínú Bíbélì àti ẹ̀kọ́ tí Ọlọ́run ń fẹ́ kí a kíyèsí láti lè kọ́ lára wọn lónìí yìí màá máa sọ̀rọ̀ lórí àkòrí lọ tọ̀ tọ̀ àwọn ẹ̀rùn lọ tọ̀ àwọn ẹ̀rùn lọ bẹ́ẹ̀ ni a ó sì kíyèsí ọ̀rọ̀ Ọlọ́run ní àtinú ìwé ìwé òwe ìwé òwe orí ìkẹfà láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkọkànlá ìwé òwe orí ìkẹfà láti ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkọkànlá ṣùgbọ́n màá ka ẹsẹ̀ ìkẹrin sí ẹsẹ̀ ìkẹfà nítorí àkókò wa bíbélì wípé ó ní má ṣe fi oorun fún ojú rẹ tàbí òògbé fún ìpéǹpéjú rẹ ó ní gbé gba gba ara rẹ bíi abo àgbọ̀nrín lé ọwọ́ ọdẹ àti bíi ẹyẹ lé ọwọ́ apẹyẹ tọ̀ ẹ̀ẹ̀rùn lọ ìwọ ọ̀lẹ kíyèsí iṣẹ́ rẹ kí ìwọ kí o sì gbọ́n kíyèsí iṣẹ́ rẹ̀ kí ìwọ kí o sì gbọ́n ẹ ké hallelujah. Tí a bá ń sọ nípa ẹ̀rùn ẹ rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹranko àbí àwọn kòkòrò ni wọ́n wà bí a ṣe ní àwọn ìjàlọ bẹ́ẹ̀ la ní àwọn kòkòrò oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹranko kan wà tó jẹ́ kòkòrò èyí tí a pè ní ẹ̀rùn ẹ̀rùn yìí um ó jẹ́ kòkòrò kan tó jẹ́ pé wọn ò wọn wọn wọn wọ́n máa ń ní ọ̀pọ̀lọpọ̀ wọ́n máa ń dúdú àwọn míì máa ń pupa um àwọn ẹ̀rùn nìwọ̀nyẹn wọ́n á máa wá wọ́n á máa wọ́n máa ń kó ara wọn jọ wọ́n sì máa ní wọ́n sì wọ́n sì wọ́n sì máa jọ ń ṣe àṣepọ̀ èyí tó jẹ́ pé ó fún wọn ní oore ọ̀fẹ́ láti wà ní ọ̀pọ̀lọpọ̀ àkókò ní kíkọ́ ojú ọ̀nà wọn gbígbé oúnjẹ wọn àti ní ṣíṣẹ́ papọ̀ gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí àkójọ eh, eh, gẹ́gẹ́ bí ṣíṣẹ́ papọ̀ ní àkójọ láti lè kọ́ ilé tí gbogbo wọn yóò máa gbé ẹ̀rí nígbà tí a bá ń ronú nípa àwọn èèrà bíi èèrà tàbí ẹ̀rùn bí nǹkan tí wọn ò jámọ́ nǹkan kan tí wọn ò ní iye lórí ẹ̀rí pé um ọ̀rọ̀ Ọlọ́run tí à ń kà ó jẹ́ ká lè ronú bá míì lórí àwọn ẹ̀rùn tàbí àwọn tí à ń pè ní kòkòrò bíi bí tó jẹ́ kòkòrò ṣá èyí tá a lè máa pè ní ẹ̀rùn àbí pè ní bí ìjà ìjà lọ ara wọn náà ni. Ẹ rí Bíbélì jẹ́ kó Bíbélì ń lo èèrà tàbí ẹ̀rùn láti lè kọ́ wa ní àwọn ẹ̀kọ́ ayé um nínú ìwé òwe yìí orí ìkẹfà ẹsẹ̀ ìkẹfà bíbélì wípé ó ní tọ̀ àwọn ẹ̀rùn lọ tàbí tọ̀ àwọn èèrà lọ ó ní ìwọ ọ̀lẹ kíyèsí àwọn ọ̀nà rẹ̀ kí ìwọ kí o sì gbọ́n bákan náà la rí nínú ìwé òwe orí ọgbọ̀n ẹsẹ̀ ìkẹrin ìkarùndínlọ́gbọ̀n ó ṣe àkíyèsí wípé àwọn ẹ̀rùn tàbí àwọn èèrà wọ́n jẹ́ àwọn ìṣẹ̀dá àbí ohun tí a dá tí wọn kò ní agbára púpọ̀. ó ní ṣùgbọ́n wọ́n á máa kó oúnjẹ jọ wọ́n máa pèsè oúnjẹ wọn ní àkókò ẹ̀rùn ẹ̀rí ni ẹ rí i pé ẹni tó kọ̀wé òwe yìí ìyẹn tí a pè ní Sólómọ́nì tí a mọ̀ sí Sólómọ́nì ẹ pé ó rọ àwọn tó jẹ́ ọ̀lẹ ó rẹ àwọn ó ń rọ̀ wọ́n àwọn tó jẹ́ ọ̀lẹ ènìyàn wípé kí wọ́n lọ kíyèsí bí àwọn ẹ̀rùn àbí àwọn kòkòrò àwọn kòkòrò um tí a pè ní èèrà bí wọ́n ṣe jẹ́ aláápọn nínú iṣẹ́ wọn àti nínú ọ̀nà wọn. ẹ rí i pé àwọn ẹ̀rùn wọ́n máa ń ran wọ́n máa ń jẹ́ ẹni tó jẹ́ pé láti inú ni wọ́n ti ń fúnra wọn ní ni wọ́n ti ń wọ́n ti ń wọ́n ti ni wọ́n láti inú wọn wá láti inú ọkàn wá láti inú wọn wá ni ohun tó mú wọn tẹ̀síwájú ni agbára tí wọ́n ní tó mú wọn tẹ̀síwájú láti lè ṣe iṣẹ́ tí wọ́n fẹ́ tó yẹ kí wọ́n ṣe ohun kankan wá láti ta láti máa tì wọ́n gbọ̀ngbọ̀n láti máa ṣe bẹ́ẹ̀ ẹ rí i pé àwọn eléyìí wọ́n ní iṣẹ́ wọ́n ní ọkàn wọ́n ní ẹ̀mí láti ṣe iṣẹ́ tó dára èyí tó jẹ́ pé ó sì jẹ́ àpẹẹrẹ fún gbogbo ìran ènìyàn láti lè kíyèsí pàápàá fún ọ̀lẹ ẹ rí ẹ pé àwọn ìrùn wọ̀nyí wọ́n máa kó oúnjẹ jọ ní àkókò ẹ̀ẹ̀rùn. Àwọn èèrà àbí ẹ̀ẹ̀rùn wọ́n jẹ́ ìṣẹ̀dá kan àbí kòkòrò kan tó jẹ́ pé wọ́n kíyèsí tí wọ́n sì ń pa ọjọ́ ọ̀la wọn mọ́. um wọ́n máa ń ṣiṣẹ́ àṣekára wọ́n sì máa ń ronú ọjọ́ iwájú sílẹ̀. Wọ́n ní ìrònú èyí tó dára ìrònú ọjọ́ ọ̀la ìrònú àròṣíwájú èrò àròṣáájú gbogbo. Ẹ àwọn èèrà wọ́n lè wọ́n lè kéré ṣùgbọ́n wọ́n jẹ́ ìṣẹ̀dá kan tó jẹ́ pé wọ́n ní agbára èyí tó jẹ́ pé ó gbúdọ̀ a gbúdọ̀ kẹ́kọ̀ọ́ lára wọn láti lè jẹ́ ẹni tí ó ní iyè tàbí agbára láti lè ṣiṣẹ́ láti lè ní ọkàn tó ń ṣiṣẹ́ dáradára tó ń ṣiṣẹ́ dáradára ẹni ó ní àwọn àwọn ẹ̀rùn wọn ò ní àwọn olù tó máa ń tọ́ wọn wọn ò láwọn tó jẹ́ pé àwọn ló máa ń ló máa ń ṣojú ló máa ló máa kíyèsí nǹkan tí wọ́n ń ṣe èyí tí a tún lè pè ní supervisor wọn ò ní àwọn òbí èyí tó jẹ́ pé ó lè máa tì wọ́n láti ṣe iṣẹ́ ṣùgbọ́n ohun kankan òun náà ni wípé bóyá àwa náà pàápàá bóyá níbi iṣẹ́ wa ni àbí lẹ́nu ẹ̀kọ́ wa ni àbí nínú iṣẹ́ tí a lè máa ṣe nínú ilé àbí nínú ìjọ Ọlọ́run ibikíbi tí a gbé wà àwa pẹ̀lú láti lè gba gba ìmísí láti ọ̀dọ̀ àwọn èèrà wọ̀nyí láti mọ ohun tó yẹ kí a ṣe àti gbogbo ohun tó yẹ ká tó yẹ ká mọ̀ láti ṣe láìsí pé ẹnìkan kan máa sọ fún wa àbí kọ́ wa kí a sì máa ṣe ní déédéé àti ní pẹ̀lú ọkàn ìgbàgbọ́ àti ìgbẹ́kẹ̀lé. mo wá fẹ́ bi wá léèrè wáyé wípé báwo ni a ṣe ń ṣe sí àwọn ojúṣe èyí tó yẹ pé a ní àbí tí wọ́n yàn fún wa ṣé à ń ṣe é pẹ̀lú tọkàntara láti gbé iṣẹ́ ojúṣe yìí ró àbí báwo ni a ṣe ń ṣe ẹ rí e, àwọn ẹ̀rùn àbí àwọn èèrà wọ́n jẹ́ àpẹẹrẹ tí ó yẹ pé wọ́n gbọ́dọ̀ lè fún wa ní ìwúrí láti lè láti lè láti lè mójútó àwọn ohun tí a ní ní àwọn àwọn ohun àmú ohun àmúṣọrọ̀ ní láti lè mọ bá ti ṣe máa lò pẹ̀lú ọgbọ́n àti ìmọ̀ àti òye láti lè ti pàápàá fi pèsè sílẹ̀ fún ọjọ́ iwájú wa ní àwọn nǹkan tí a nílò gbogbo. Ìyẹn nìkan kọ́ ẹ̀yin tí ẹ̀ ń gbọ́ mi. Mo fẹ́ kí o mọ̀ wípé ó tún kọ́ wa, àwọn ìrun ìwọ̀nyí tún kọ́ wa láti lè ní àwọn ìwà èyí tó yẹ pé a lè ní, a lè gbé wa ró ní àwọn àkókò ìpèníjà. Àwọn nǹkan wọ̀nyí ló sì ní ṣe pẹ̀lú, kì í ṣe kò ní ṣe pẹ̀lú ìfowópamọ́ nìkan pé bóyá kí n fowó fún ọjọ́ iwájú um ṣùgbọ́n ó ní í ṣe ó tún ní í ṣe pẹ̀lú ṣíṣe àwárí àwọn ohun àwọn ọ̀nà mìíràn èyí pé a fi lè fi ṣe àwọn iṣẹ́ wa um ká ṣe àwárí ẹ̀kọ́ nípa àwọn ọ̀nà àwọn oríṣiríṣi ọgbọ́n èyí pé a fi lè ṣe iṣẹ́ wa tí a fi lè ṣe iṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ èyí tí ó lè fún tí ó lè fún wa ní ìbùkún èyí tó jẹ́ pé yóò sì tún ràn wá lọ́wọ́ sí ọ̀nà mìíràn nìyẹn pé láti láti wá ọ̀nà láti lè fi jẹ́ kí ìrìn wa pẹ̀lú Ọlọ́run kí ó jinlẹ̀ nínú àdúrà àti kíka kíkẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ará mi, ìwé Kólósì orí kẹta ẹsẹ̀ ìkẹta ẹsẹ̀ ìkẹtàléníogún ìwé Kólósì orí kẹta ẹsẹ̀ ìkẹtàléníogún ó fi ó ó ó ti ọ̀rọ̀ tí mo ń sọ yìí ó tì í lẹ́yìn ó ti ìwé òwe yìí ó tì í lẹ́yìn nígbà tó sọ wípé ó ní ohunkóhun tí ọwọ́ rẹ bá rí ní ṣíṣe ó ní ṣe pẹ̀lú gbogbo ọkàn rẹ kì í ṣe bíi pé fún ènìyàn ṣùgbọ́n fún ọlọ́run níbi tí a wà yìí màá fẹ́ kí a jọ̀wọ́ ẹ jẹ́ ká gbàdúrà ní pé ọlọ́run jọ fún mi ní oore ọ̀fẹ́ fún mi ní ọgbọ́n fún mi ní ìmọ̀ àtòyé èyí tó jẹ́ pé ó ju tàwọn ẹranko àwọn àwòrán ẹranko èyí tó jẹ́ pé ẹ ti dá nínú bíbélì láti lè rí ọgbọ́n èyí tó jẹ́ pé wọ́n fi gbégbé ayé aṣẹ́gun tí wọ́n fi gbé ìgbé ayé ọrọ̀ àti ìbùkún èyí tí ẹ fẹ́ kí ayé mi kí ó gbé nínú ayé ìsinsìnyí mo dúpẹ́ torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ ní orúkọ Jésù Kristi olúwa wa àmín tí o bá ti gbọ́ ọ̀rọ̀ yìí tí o sì ń fẹ́ béèrè béèrè tàbí o fẹ́ béèrè béèrè tàbí o ń fẹ́ ìmọ̀ràn àbí ẹ̀bẹ̀ àdúrà o lè pè mí sí orí aago plus two three eh, four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ Jésù Kristi a tún Jésù ni Olúwa ó dàbọ̀.